Ìyàtọ̀ ní pé tí èèyàn bá kọ́ lápá mọ́ hajj nínú àwọn ọmọ ní ti sọ yẹ sí èyí ó lẹ́yìn tó lè sọ yẹ. bẹ́ẹ̀ méjì lábẹ́ ẹ̀kọ́ ṣoṣo irú ẹ̀kọ́ náà méjèèjì ẹ̀kọ́ náà méjèèjì بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين bẹ́ẹ̀ni yẹn ó bùkátà sí ká mọ̀ kí ní jẹ́ almanhaj almanhaj almanhaj لفظ مشتق من النهج معنى الطريق والسبيل معنى الطريق والسبيل المصدر الميمي للمنهج أبيكا كوني اسم المفعول النهج جوابان أكبر من tẹ́nìkan إلى أن كتاني tẹ́nìkan المنهج والمنهج ó lè jẹ́ dúníẹ́rú sì lè jẹ́ jèlé ẹni bá rìn lànà kẹrin lànà tàwọn tayé tí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn jù náà ẹni sì rìn lànà kan lànà síláàmù náà tó jọ mọ́ tẹ̀sìn àbí tí mú ẹ̀sìn míì mọ́dá jù náà ìgbọ́n fún béèrè yìí ìbéèrè yìí ó ní í gbogbo iṣẹ́ ìjọsìn wa ní islam ló ní ẹni jẹ́ manhaj ìkírun wa ó ní manhaj ìgbàwẹ̀ wa ó ní àwọn níbọ̀ wa wò lọ́ọ̀kan ó ní àwọn iṣẹ́ ìbádà tara tó ń ní tí ó pa wa àti ọlọ́run àtúndà àwọn àwọn ìlànà fún àwọn tó já sí pé síra wa ni àbí láàrin wa kí ni manhajú islam lórí pé bó lórí bá ń ṣe bó ṣe ń ṣe bó lásí bá lò manhajú ni kí ni manhajú tó lórí náà gbọ́dọ̀ bá àwọn èrò ẹ̀yìn lò manhajú kí ni manhajú dáàwà afẹ́ pé àwọn èèyàn síbi tó dáa afẹ́ ṣèkìlọ̀ pé tí ò dá kí wọ́n jáwọ́ kó ń di rẹ̀ kápọ̀ ń dẹ́mọ̀ fún kí ni manhajú gbogbo àwọn kan wọ̀nyí náà là ń manhajú ṣùgbọ́n lásìkò tá à ń lò lọ́wọ́ yìí àbí láwọn àsìkò kan sẹ́yìn náà kó dásìkò ti wà bí ká ní bóyá bí 30 40 50 years almost century sẹ́yìn láti gbà tí khali khilafa islamiyya ti win baghdad 1928 tó gbólù manhaj manhaj tó ti padà wá di pé ó gbajúmọ̀ fi hẹ́kìlẹ̀ dáàwà ní agbẹnipá àti ṣe dáàwà ju àwọn agbẹnipá tó kù lọ nínú ìṣẹ́sìn ó ti ní í ṣe pẹ̀lú kí àwọn àfá sunna kí wọ́n ṣe àlàyé kí ni manhaj ahlu sunna lórí àwọn sísẹ́ ìlú ìdáwà kí ni manhaj àwọn oníbídíà tó ní bídíà fẹ́ fi manhaj yẹn lẹ̀ láyéláyé for example ní ìsìn kí ẹni tó jẹ́ ikhwani kẹ́ni kó fi manhaj pé àfi dandan gbà kó lọ sọ ìlú kó tó ṣe sunna kẹ́ni kó filẹ̀ yóò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kẹ́ni tó jó sunna kẹni kó fi òṣèlú kún súnnà rẹ̀ lóṣèlú ètò tako ti ṣeré àyí kò ní gbà ọlẹ́gẹ́ bí mẹ́rin hajji èyí wá lè dá nínú àkídà kó mọ́ dáa mẹ́rin hajji ẹ̀rí pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ lórí ẹ̀kùn súnnà Dhul-Khuwaysira ìsẹ̀rọ lára àwọn mùsùlùmí tó bá nẹ̀ tó rà nẹ̀ ní sojú ni kí ló fà tí àwọn àfọ́ ní hadith àbí àwọn àfọ́ ní fiqh tí wọ́n fi fẹ́ pé ó kọ sọ̀hábí kí wọ́n fi lé mùsùlùmí tó bá ní mùkhálàfà sí mọ́ní àjì lára pápá bí o tó bá tó wá jẹ́ mùsùlùmí tí ò bá nàbí lò púpọ̀ tí wọ́n kàn dákọ̀ rẹ̀ lásán tí wọ́n ó jẹ́ sọ̀hábí tí ànábì ti ṣe bá tó ṣàhádà alìjẹ́nà rẹ̀ bírò heart ibn al-balta'a àkáni al-badi so tó tí gbogbo ogun tó kó sínú ọ̀rọ̀ mẹ́rin hajj nígbà ìwáwà alìbàrá ànábì sí ọ̀rọ̀ fún sọ fún mọ́rù náà ní wípé nígbà tí mo sọ pé ìzánilé àtọ̀rọ̀ ọ̀rìn kọ̀hù yọ̀ndá fún mo òjíṣẹ́ ọlọ́run kí n gbó kí n gbẹ́ orí rẹ̀ dànù ìwà tó wù yí tó wà lọ́n tà sí àwọn mùsùlùmí sáwọn kèfèrí torí pé ó níyàwó àtọmọ nígboro mọ́kà ó bá fi wó in tí jẹ́ pínlẹ̀ islam tàbí ọkùnrin mọ́ ní sòrò la'ala allaha tala ala qalbi ahli badirin faqala lahum i'malu ma shi'tum faqad ghafartu lakum ta kuma na in to lagbara lokos ó ti ní ìsíwájú ṣàhádà lè ó jẹ́ kí ànábì kọ́ṣàn Umar lórí ẹ̀ wà ilá tó bá yẹ́ pé sàárì mi bá dán ó sún mọ́ lè torí tó ṣe yẹn lágbára ga ó wà lè wà láàrọ̀ ní irú wà yẹn ìmọ̀ ń wà lè wà torí pé ń gbígbà ọgbà sí Islam nínú ẹ̀mí èèyàn máa ìmọ̀ ní òsì máa pé kéfì ló Islam lọ́lọ́kọ̀ wá ìsirọ́ anábí òròyìn rẹ̀ sallallahu alaihi wasallam pé ẹni tí ò ní gbìyànjú ẹ̀sìn ròyìn rẹ̀ bẹ́ẹ̀ kódà ẹni yóò bá yá kódà jíṣẹ́ ọlọ́run alẹ́ sọ́látò sẹ́lẹ̀ àmínú wọ́n fi láwọ́dẹ̀ wọ́n fi sẹ́mẹ́ kó mọ̀ pín nǹkan ogun láàrin àwọn sọ̀hábà kún wọ́n tó gúndé ọkùnrin wá jáde kó ní àyà kó ní ẹnu láti lọ sọ fáwọn wípé ya Muhammad ittaqillah ya Muhammad i'dil ó dà náà bí gan ọlọ́run gan ìsábà aláàkọ̀ mọ́nà nínú Kùránì tàbálọ̀ ogun tọ́lọ̀ bá ti sọ pé ya Muhammad nínú Kùránì tó dákọ̀ ànábì kálọ̀ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó lágbára ibi tó lọ́n bu ànábì lọ́wọ́ dé ẹni yìí tó ṣe pé lẹ́yìn ànábì ló wá lójú ayé ànábì gẹ́gẹ́gẹ́gẹ́ tó sì ń gba ẹ̀kọ́ kì sí bẹ́ẹ̀ tí wá sí yòókù ànábì ara rẹ̀ gbóná sódì ó nígboyà ó jáṣá ànábì wá ń kún nǹkan ogun láàrin àwọn mùsùlùmí ó sì lọ bá ànábì

ń bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ jà lílọ tí ó lọ tán òjíṣẹ́ ọlọ́ni sayakhruju min dhi'i hadha èyí tó kọjá lọ tó lọ yìí tó sọ tó sọ tó lọ yìí àwọn kan àrọ ohun kan máa jáde lẹ́yìn rẹ̀ yaqiru ahadukum salatahu bi salati lẹ́yìn gan bẹ́ẹ̀ ti jẹ́sọ̀ àbá ibẹ̀ ti ṣe nígbà àwọn tó ń sọ yóò bá máa jáde tí wọ́n máa tara bàrá àjárákùnrin jáde ìkírun tí gẹ́mọ̀ wò pẹ́mọ̀ ń kí lẹ́gbẹ̀ẹ́ báwọn ọmọ tí ó sì mọ̀ kírun ìgbàwẹ̀ tí yẹ́mọ̀ wò pé sáwẹ̀ là ń gbà yìí lẹ́gbẹ̀ẹ́ báwọn ó sì mọ̀ gbàwẹ̀ yaqra'una al-Qur'ana la yujawizu hanajirahum nínú wáyà mi la yujawizu taraqiyahum wọ́n mọ̀ kí kùránù kódà àmàrẹ tí mo sọ mọ̀ kí kò ní kọjá ọ̀run sí àkídà ní òní ànábìpínlẹ̀ lẹ́bọ̀ torípọ̀rọ̀ tí ẹ̀ mẹ́yẹn ó yàtọ̀ sọ́rọ̀ ẹni tó bí ànábì lérè pé àwọn ìgbà kan ti ré síwájú tó já sí pé mà tó ń bẹ nínú ẹ̀sìn kèfèrí táwọn bá ń lójú ogun ó ní ìkẹrẹ táwọn mọ bí olóńgbè wọ́n lè ni àwọn ó sì jẹjà àwọn ó sì borí wálé wà náà bí ṣé kí n lò náà nígbà jẹ́ mùsùlùmí tí mo tún bà sílámù anábì nílá lọ yọ kò lára nǹkan àgbò rẹ tó fẹ́ gbé lọ sójú ogun yìí torí tó bá kú lórí ẹ̀ ó kú lórí kèfèrí a rí pé kí tẹ̀síù tí ànábì ṣe mẹ́yẹ tẹ̀síù ti àkídà tí tó ló kọ̀wẹ́ sọ̀rọ̀ kí ní ànábì ṣe ti manahaj tó yàtọ̀ ń bẹ láàrin èyí lè jẹ́ sọ yí ìfòlẹ̀ àkídà ó yẹ manahaj manahaj kò sí lè yọ̀yọ̀ kú òun súnnà àbí tó bá ti khalafa àwọn usul usul súnnà barakallahu fiik alimamu ahmad rahimahullahu ta'ala wal usul súnnà indana sitta usul súnnà indana wọ́n ní ìpìlẹ̀ tí ń jẹ́ súnnà bọ́lọ̀sí ní káwọn gbọ́ yé pẹ̀lú àwọn táwọn bá láyé tán jáfà àwọn mẹ́fà náà ara tí wọ́n kọ́kà ní wípé al-iqtifa'u bima sara alayhi sahabatu gbogbo ìṣẹ̀ṣe èèyàn kó lákùjọ papọ̀ lórí tí àwọn sahaba tí wọ́n bá ṣe ní ẹ̀sìn gbogbo ìṣẹ̀ṣe èèyàn kó fi tọ orí pa àwọn sahaba nínú ẹ̀sìn lára sórí àǹtà àǹrà gbó ibiṣẹ́ dáwà gbogbo ìṣesí rẹ̀ ó gbọ́dọ̀ fi tọ́ ipasẹ̀ àwọn sọ̀hábà ni torí pé àwọn ni wọ́n jẹ́ olùgbùfọ̀ láàrin àwọn àtànábì ó kọ́ dá pé èmi àti wọ́n àtàwọn wa ti for donkey years for centuries káwọn tó dé láyé káwọn so àwọn tí wọ́n rí kùránù sọ̀kalẹ̀ lójú wọn أحق بالاتباع من غيرهم بعد النبي عليه الصلاة والسلام tó bá ṣe wípé ìntẹ́niyàn kó sí inú manhaj tó bá khalafa usulu súnnà tí manhaj salaf tó jẹ́ kanú rẹ̀ kàkàkà rẹ̀ tí wọ́n ṣe tẹ̀m̀bẹ̀ tí wọ́n ṣe tasih tí wọ́n ṣe taswil wa rudda alayhi raddan jamilan aw raddan qabiha tí sì ń dúndò wípé sáńsẹ́ tí ma bá lọ náà nìyẹn ẹ̀rí wo ló ní mo ní ẹ̀rí nínú Qur'an ẹ̀rí wo ló ní mo ní ẹ̀rí nínú súnnà ẹ̀rí tó rí nínú Qur'an àti súnnà yìí ta nínú àwọn sọ̀hábà tó gbọ́ ìwò sí gbọ́ ìwò ní kò kàwọn láyé ọ̀tábàrọ̀ min ahli súnnà láyé ọ̀tábàrọ̀ min ahli súnnà hatta yọrọ̀ jẹ́ nafsa títò ìbálà káyà ìrìnṣọ́ tó ìbára fún súnnà nínú àwọn àfọ́ olùmọ̀ lásìkò tí a wà yí náà ni kìsìkò ti pẹ̀rẹ̀ rẹ̀ alimam rashidi ridan mohamed rashidi ridan kódà nínú àwọn àfá tí sheikh albani rahimahullah tí wọ́n sáfàní láti bí tíra àwọn imam rashidi ridan ó gangan ló ní qa'ida nata'awanu fima ittafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi òun gangan ló ní ọ̀dọ̀ ẹ̀dá sambana ti lé príncipù wípé ibi tá bá ti jọ bọ́ra wa yé tàjọ ní wájọ papọ̀ a máa ra wa lọ́wọ́ ibi tá bá ti yàtọ̀ síra wa nì a máa wà wá ló fúnra wa ní a sì kẹra wa síbẹ̀ àní tọ́ra wa sí ìmí náà ti mọ̀ ẹjẹ́ mọ̀ bá tẹ̀lé náà bá tẹ̀lé lọkùnrin ìdí mò ń sọ wípé tí ń lò sí ṣùgbọ́n asambana ti tiẹ̀ ni tó ṣe nínú ẹgbẹ́ rẹ̀ lénìí ẹ̀bà yẹ̀wùdí ẹ̀bà náà sọ̀rọ̀ ẹ̀bà múrújí ẹ̀bà ṣíà kò sí gbogbo ìran níran ẹni tí jẹ́yàn tí ò dá tẹ̀lé bá inú ìjọ asambanijẹ́ fún ìmùsùlùmí tó yé wa tí a bá ń ka tíra àwọn àfáà lórí bàbá mo ka àwọn kankan nípa lórí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa bàbá yìí wọ́n ni wọ́n kana aliman jalila àfà ńláńlá ni wọ́n jẹ́ wọ́n ni il annahu kana yamilu ila siyasa wa ta'liqu hadha yajma'u tó bá fẹ́ sọ̀rọ̀ èèyàn ní sọ kó ń pàtàn fáwọn èèyàn ó sàlàyé ibi tó kù tó sàlàyé ibi tó dáa bá ti wá ló burú tó yíò wàláhì ó sì láàánú àwọn èèyàn lójú ìsìnà ó sì láwọ́ kódà kìí gbọ́ pé ara ní ẹ̀kan láyé kó dákẹ́lẹ̀ lórí tó tó kù generally nípa ènìyàn nìyẹn tó bá kú wípé ẹ fẹ́ sàlàyé ibi tó kù sí káwọn fi lè họkùn bẹ́ẹ̀ àìsọ ibi tó dáa sí síwájú ọlọ́run ìwọ̀n Ọlọ́run gbé jáde jù fún wa ibi tí ò dáa tó nígbà ẹ bá ń sọ fẹ́yàn wípé ẹ fẹ́ sọ fẹ́yàn wípé lágbájá wà tí ò dáa ẹgbẹ́ sí wọ́n sọ tí wọ́n sọ pé tọ̀ bá ti wá ní wà tí ò dáa yíyo kódà ó sì láàrin èèyàn lójú èwo lẹ́fẹ́ kẹ́ni tọ̀hún kó ni àbí kó fẹ́ràn tó sì mọ̀ ní sympathy fún èmi àti mo lọ mọ́tàbà kan ní mọ́kà nígbà láti lọ sí hajj àwọn ará tíra ní mọ́tàbà ma'igun jabal àwọn afá tán wà ní mọ́tàbà yìí lẹ́bìn ní àwọn afá ní wọ́n gaskiya so tí má ti wá wo tíra kan wọ́n a fẹ́ mọ̀ nípa mọ̀álí ọ̀tọ̀ ìtòkọ̀ tíra yẹn ọlọ́sí fún wọn ní mọ̀gán wọn mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàbà kọ̀ tíra pàápàá bí afá contemporaries wà

mo ní onye ló a ó ní nínú àkídà tí ànábì fi kọ́ wa tí kòrán fi kọ́ ní wípé idán bẹ idán àṣẹ ń pé àjínú náà sì ń bẹ ọlọ́ọ̀gá mọ́ mọ́ sọ sọ́rọ̀ jínú tako ti torí làwọn àfáà míì tán bá ń sọ̀rọ̀ ẹ̀ lásìkò àwọn yìí wọ́n máa ń fẹ́ tiwẹ́ ẹnu nípa àti mọ́ sọ fáfà sún ọmọ alam kọ́lọ̀ kó ní kálùkù torí pé imamu elmadu hazi aladalusi àwọn náà kó sínú kan yẹn ní ẹ̀bá lọ́kà almuhalla jùsùlá awọ́lù tíra wọn tó ní sẹ̀wọ̀lá àkídà àwọn náà sí ìkárù sẹ́ but àwọn àfáwọn lè sọ wípé tó gbé wọn rí pé ìṣẹ́hàbù tí wọn ni wọ́n ṣe lórí ẹ̀ tó wọ́n ti wípé wọ́n ní násọ̀ ṣùgbọ́n lásìkò tí sẹ́yìn rọ́ṣìdì rídọ̀ ẹ̀rí pọ̀ lọ́dọ̀ àwọn àfà lásìkò yẹn ọ̀rọ̀ yẹn gbajúmọ̀ pé tí ń jẹ́ idán ń bẹ tí ń jẹ́ àjẹ̀mọ́ ń bẹ kí ló tí wọ́n wá ń takò èyí ń mú káwọn àfà mi máa fi sọ wípé tọ̀ alùsùn náà ní bọ̀tì ọ̀rọ̀ rẹ̀ yìí ó léwu àti níbẹ̀ yẹn ó takò òṣòlùsùn náà lásìkò táwà wà ilé nì tẹ́yìn bá ló ń jẹ́ àfà sọ́nà àkọlù ṣe èyí tó kéré jù nínú tó lè máa ṣe nínú dáwà sọ́nà tí yóò fi mọ̀ pé àfà sọ́nà tó yanrantí ni òun ni kó sí pé tawhid wà náà sísẹ̀ tí ò bá ti máa sọ̀rọ̀ tawhid ó ti khalafa manhaj òun gẹ́lẹ̀ jẹ́ sọ̀rọ̀ ìlà àkìlà èyí ò sọ̀rọ̀ tawhid kò túnmọ̀ sí kó ó jẹ́ sọ yóò hìlàkí ìdáyàlàkí yùlẹ̀ ẹ̀tìkọ́t ṣùgbọ́n ẹ̀ ní ń bọ́ wà sí rẹ̀ láyé kó sàlàyé gbé olóde bá ẹ̀sìn jẹ́ ẹ̀fọ́ ń bẹ̀sìn jẹ́ kálà wọ́n lè mọ orísìn tí èfi sọ ó lè mọ òun ìwé gbogbo yá táwọn tọ̀hún bá ń gbọ́ bí wọ́n lè kó tòun ó sì lè ṣe gbogbo yá àwọn yóò sì jẹ́ tó mọ polówó súnnà tó lè jọmọ̀ polówó súnnà ìkẹta súnnà ti kùránù yìí àgbọ́yé tala fi ń gbọ́yé nú ẹ̀sìn àgbọ́yé tala fi ń gbọ́yé nú ẹ̀sìn ọ̀rọ̀ yìí lágbára gan tó bá ti lè ní bẹ́ẹ̀ ní ṣe rò wípé mo sì gbọ́yé rèé ẹni ó ti kó torí mo fi ọlọ́run bá búra sí tá a bá yọ àwọn sàábà kó nínú ẹ̀sìn ẹ̀sìn ó sì dùn kò mọ́ wa lọ́wọ́ ẹ̀sìn ó dùn kò mọ́ wa lọ́wọ́ kò sí dáadáa nínú ẹ̀sìn tọ́lọ́run bọ̀ lò wọ́n sí bẹ́ẹ̀ bá sì ń ṣe àṣìṣe nínú ẹ̀sìn kò fẹ́ ìṣe àṣìṣe tá a fẹ́ nínú wọn tí ò ṣe tọ́lọ́run wá lo àmẹ́bí láti ṣàtúnṣe rẹ̀ tí ó mọ̀ ẹ̀jẹ̀ àṣìṣe náà

oníbídíà nígbà náà a sì máa bá lò ní ìbálò ẹni tí ò sí bídíà nígbà ní àlàyé nù ìjọ kíjọ tó bá ti dúndù wípé wọ́n mọ̀ ṣe defense fáwọn bídíà yẹn lọ àmẹ́lò mọ́mẹ́lẹ́ta ìtẹ́lẹ̀ eléyìí kò sẹ́ẹ̀dì fún ọmọ ẹ̀sìn ó ní ẹ̀bó yá ẹ̀rí báyìí ni wọ́n rí ẹ̀yìn náà lè lo ẹ̀rí yẹn fún tí wọ́n ń ṣe ẹ̀yàn ní kò sí tó sí náà láfàá kọ̀ mẹ́rin kò sí ẹ̀kọ̀ láàrin tí àfáà kan bá pera rẹ̀ ní àfáàlẹ̀ kódà kó mójú ń súnnà ìdáyì mọ̀ pé ọ̀rọ̀ yẹn fi ghayatil khutura ó léwu gan kódà kó mọ́ jẹ́ àfáà súnnà ní Nàìjíríà wà lẹ́nu ó sọ lórí rédíò ni àbí ló wà sí tàbá sì wòye sáwọn boko haram dáadáa kì sí mú fẹ́ dà lúrú o wọ́n gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ lọ́rùn ni o èkíròdé tí nàìjíríà náà ló ṣèdá tàbá ló ṣèdá ní sí boko haram òun pààyàn so lókùngbà tí àbá ti ló ṣèdá tí boko haram bá pààyàn so ẹgbẹ́ àlè kàlémọ́ bú wọn kí lẹ́ pè kò sóńdàká ìtí ò ní gbọ́ yí pé ara wọn náà ni òun náà pé òun kàn sí láǹfààní sí gbogbo bọ́ǹbù kó mọ́ àwọn èèyàn kiri agbára wá lọ́bọ́ wá ní ara òun ọmọ orí òpúrọ̀ òun ní bọ́ǹbù yóò àmú òun kàn wọ́n wọ́n yẹ ká bọ́ wọn yé pé àwọn eléyìí ọ̀rọ̀ tó sọ ilé wò mọ́sọ̀rọ̀ rẹ̀ náà tọ́rọ̀ fún òun gbé kalẹ̀ yìí ń túmọ̀ pé wọ́n náà onísímpátì fúlànà wọn àfáàrùsúnà kẹrìí ṣe ìwòye ṣe láyéláyé láti gbà wáṣẹ́ òun náà fi sọ sí náà kò fáwà dé wọ́n yí sí ìsísẹ́ àwọn sẹ́lẹ̀f tó máa ń gbọ́ ẹ̀rọ̀pá yóò tí gbòrò báyìí báyé ti jálùra wọn báyìí kò jálùra wọn ní bí àwọn ọdún kan sẹ́yìn bí àwọn ọjọ́ láyé ọjọ́ òun so àfá yìí gbòrò ara wọn wọ́n sábà mọ̀ nípa ara wọn lórí jásígbà lè jìmọ́ ẹ̀ tí àwọn afábápẹnupọ̀ láwọn àsìkò yẹn pé nǹkan báyìí kò dánú ẹ̀sìn bí nǹkan báyìí dánú ẹ̀sìn kẹ́ẹ̀kẹ́ mọ́ kàn rò pé wọ́n kàn jẹun tán wọ́n kàn ń tán ni wọ́n jókòó ọ̀rán tébù ni wọ́n kàn dájọ́ ẹ̀sìn láà tọ̀hún ń bẹ ní Zamfara ilé ń bẹ nílò sí tọ̀ọ̀kan ń bẹ ní ibẹ̀ ní Sham wọn ò rí consensus wọn fi ríra fatuwa fatuwa wọn wá papọ̀ lórí mọ́sálà kan ó léwu kẹ́nìkan wá dé lẹ́yìn kó wá lóun fẹ́ nullify consensus tí wá rọrùn lẹ́nìí tí ọ̀kan máa ṣẹlẹ̀ láàrin alùmọ̀ islam nísìn ẹ̀yin àfá Egypt ẹ̀yin àfá Qatar ẹ̀yin àfá Saudi ẹ̀yin àfá Nigeria ẹjá pàdé ní Kaaba káyẹjú ọ̀rọ̀ yìí sáàkó rọrùn lẹ́nu lásìkò tí ó kó rọrùn bẹ́ẹ̀ tó má fi lè náà ṣe ìjìnà ẹ̀ lórí kẹkẹn títí ogun wọn jọ kà nínú Kùránì tí wọn sì ríra wọn sójú ìjìnà àwọn àfá wá lórí wípé gbogbo ẹni bá kò kèé ọ̀rọ̀ tó ṣe kìtìláwò lórí tí bá wọn ṣe débi wípé wọ́n ń sàṣípapọ̀ dáwà ká gbọ́ra wa yóò kéèsè ìbáṣetáyé o kódà kèfèrí gan ó lè ta ó lè rà pẹ̀lú yàn ṣùgbọ́n ìbáṣe inú ẹ̀sìn tó ní mo ṣe rí bẹ́yìn sẹ́lẹ̀ rí yẹn èmi tèmi mo rí pó súnmọ̀ ni ní gbogbo tí ṣe ìkankan náà ló fi wà lóòsí àwọn sálẹ̀fì tó bá ń gbúrò páfà kan bẹ̀rẹ̀ lù kan ó lákìtì yẹn súnnà nípa àwọn èèyàn kí o súnnà ó ní gbìyànjú ṣe wá sí ìtí ó kọ̀ ni wípé manhum bitanatu àwọn wo ni associate ah, ya ni وكان يميل مع معروف القرح àwọn ọgbà wọn sùhádù ní ẹ tí wọ́n nílànà sófí ẹni yẹ tó súnmù sófí torí pé ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀mí mọ́ tẹ́lẹ̀ bá ti jọra wọn nìsẹ́ sí jọra wọn ó lọ́rọ̀ Yorùbá tó wúlò púpọ̀ lásìkò yìí níbi ọ̀rọ̀ tásọ tẹ́ sọ wípé ìwájọ́wà lọ̀rẹ́ fi ń jọ̀rẹ́ tẹ́ẹ̀ bá jọra yín ẹ̀lẹ́bá ẹ̀sìbá kò pọ́síbù ẹ lè wá jọra yín láwọn kíro yín jọra yín láwọn sísí kan tó tún yàtọ̀ síra wọn níbi sísí mi ṣùgbọ́n ìkẹ́kẹ́ wà tẹ́jọ ṣí ẹ̀ common tó gbé tán bá bí ẹnì kọ̀ọ̀kan yín léèrè tẹ́ẹ̀jọ sí pẹ̀lú ara yín ìdáhùn tí ẹni àkọ́kọ́ bá fún yẹn lẹ́ni kejì náà ni ó

àwọn èèyàn mọ́ baláwájá rẹ̀ wọ́n ẹ̀ mọ́ ń sàtúnṣe kan lára rẹ̀ ni Islam gbà yóò mọ́lé mọ́ ń sàtúnṣe àwọn kankan lára rẹ̀ ni kí ló ń ṣe yóò kó bọ́ ẹ̀ kódà tí mọ́ ń sàtúnṣe rẹ̀ rí ẹ̀yin náà lè kún mi lọ́wọ́ ní orí ẹ̀ bí mo ṣe ń bá sọ ẹ̀tàjẹ́ ló wà bẹ́ẹ̀ oníranjú máa ń jẹ́ challenge tèmi fáwọn kan wípé àwọn tí àwọn afá alágbàáyé ní kó ń súnà ó jìnà sí ìtẹ́ náà pẹ̀lú súnà yìí ats sèmùná kọ́ṣẹ́ àwọn mọ̀sáìlù yìí tí ò ṣe mọ̀sáìlù súnà yìí tó jẹ́ mọ̀sáìlù bídá m sèmùná kọ́ṣẹ́ rẹ̀ pẹ̀lú wọn in kuntum sadiqina fi mu'amalatikum ma'ahum tó bá ìgbélò tọ́ lè bá ń bá wọn ṣe torí òdodo at yóò mọ̀ stand dignity wọn náà àfá wọn náà ṣe ń súnmọ́ ó yẹ kí n lè sọ wípé à ah, èmi ìbá mú tí ní ìbá jáde ìbá ṣe sí náà fúnà wọn tó ń sọ fún ìmú ṣe wà sí wọn lẹ́fi jọ orí wa papọ̀ إذا كان هذا ممن علم أن فعله قبيح ولكنه لي يعاشره ويعامله وقال أنه صريحه في ذلك فهل يعتبر هذا معاملة òyìn náà méjì náà tó yàwó síra wọn èyàn bá yàn rìn èyàn sì mọ̀ wípé ohun wà tí ó dá kìí sí pé èyàn èyàn ò wà fáàmù tó ń sin yẹn kó dáa èyàn tó yàn bá rìn ká gbọ́rọ̀ ayé ọgbọ́rọ̀ yìí kìí sí pé èyàn sọ pé tó ń sin yẹn kó dáa ṣùgbọ́n èèyàn kú ẹnu àti lè sọ fún wípé kódà lọ́pọ̀rọ̀ mi tún nìyẹn tí àwọn kan bá wá bá mi wípé lápọ́yá tí a bá ní ìsáàsù àfẹ́kẹ́ bá rẹ̀ mọ́ àwọn wà báyìí àwọn wà báyìí àwọn wà báyìí lórí lọ́wọ́ tí n bá ń kódà àwọn ìbàkan bẹ̀rẹ̀ tó pé àti já torí ẹ̀ tí mo yà fún òtún gbọ́dà tó wò pé tí bá ní mo kàn yà fún náà èso tó ń gbé lọ náà ni ó jẹ́ tó fà mọ́ra pàdé tó fi ń sọ mú wípé ì tí ń ṣe ló kí wọ́n sáìtì àwọn instances táwọn náà fi gbà wípé áwọ́dà pé ìtẹ́lẹ̀ yìí ṣe pẹ̀lú ẹni tó jẹ́ ni kìí sẹ́gbẹ́ta ayé kan ló kàn pa wọ́n pọ̀ tí kàn fẹ́sìn torí tí ò bá sí nǹkan yẹn ìsìláhù yẹn nàṣíhà yẹn àdínú nàṣíhà tí ò bá hàn wípé ẹni yẹn ń gbẹ̀ǹgbẹ̀ rẹ̀ fẹ́ni tí ń bá rìn yóò lè hàkọ̀ méjì kọ́nà tó bá lóun ò ní rídọ̀ òun ò lẹ́yọnú sí tó ń ṣe nínú tó ń hàn òun nìkan ní òun ni pé ó yọnu sí ń jí ìsìláhù هذا أولا ثانيا ibi tẹ́ni tọ̀ ń kù sí tẹ́nìkan fi ń súnmọ́ táàrù gbábùsà tún sí yẹn ó lè mọ́ hàn ó lè mọ́ hàn sẹ́ni tó ń súnmọ́ ọmọ ẹ̀dá yẹn burú gan wallahi àwọn mo bẹ̀rù ọmọ ẹ̀dá yẹn ọmọ ẹ̀dá yẹn lórí wípé tó bá di pé ọlọ́run ṣe ọ lẹ́ni tí o mọ́ níwọ̀nba káwọn sì fẹ́ràn rẹ tó fẹ́ mọ́ lo popularity kó mọ́ ìjàǹfààní gbajúmọ̀ jẹ́ ní ọlọ́run yóò mọ gbogbo àwọn ìwà tí ò dáa kò sí ní jẹ́ kó mọ̀ aráta ní mọ̀ kò wá sí tí ó mọ̀ tí ó fún ọ bá gbà wọ́n gbọ́ ò ní tí wọ́n sọ ń kí ni sọ gbogbo tí a gbọ́ nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí Islam sọ fún lọ́dọ̀ wọ́n ara o kàkà bẹ́ẹ̀ bóyá ń gbàtẹ́ sọ pé ẹ̀rù mọ́ pé ṣe nǹkan yẹn bóyá ẹ̀rí báyìí lórí ẹ mọ́ dìfẹ̀ǹdì ẹ jẹ́ kóun lọ fún ara rẹ̀ kò sọ̀rọ̀ هذه المشكلة العامة التي طمت مجتمعات الإسلام كلها وأوقع المسلمين بشبهات كثيرة كيسي ní Nàìjíríà wà ní Nàìjíríà Yorùbá nìkan káàkiri àgbáyé káàkiri àgbáyé bó o lè yóò ṣe rí wípé tìjàníyà eh, kọ̀dìríyà nǹkankan eh, àwọn náà gbìyànjú náà ni wọ́n kàn ní àṣìṣe díẹ̀ díẹ̀ ṣé àṣìṣe ohun tí eh, wọ́n lè kọ̀rẹ́tì wọn lè kọ̀rẹ́tì wọn bọ̀tẹ̀rẹ̀ ẹ máa kí dáa tìjàníyà ni mo mọ̀ sí àkídà tẹ́ni tó bá gbarú ẹ̀gbọ́ lè sẹ́kù sínú ìsìláàmù ní ní rárá ẹ pè wọ́n sàkíyèsí nínú ok wọ́n tó nínú tó lóòrùn lè pè wọ́n sàkíyèsí ó lè láwọn dísìsì torí ọlọ́run tó ọlọ́run sàlórí kálùkù mọ́kó tó wá lóòrùn pé wọ́n tó wọ́n wá sọ wípé àṣìṣe yẹn wọ́n fẹ́ mọ́ tún ṣe yóò tún wá rí ọ ní ìrẹ́ níbi tàbọ̀rọ̀ mí nìyẹn ìwọ táwọn èèyàn retí kó sọ̀rọ̀ báwọn nǹkan báyìí àwọn ilé ìṣe kò dáa ó sọ̀rọ̀ for the best reason known to you ẹn tó wá ní òun lè sọ ó tó wá ní ìdí pé kí ló tó ń sọ kò sí pàtàkì mọ́ wo pé síkan ìwọ àtàwọn tọ̀ náà síkan ní yìí pé ìròpọ̀rọ̀ yìí yé <laughs> wà ní èyàn bá fẹ́ràn náà èyàn máa ń defend ẹni ò bá fẹ́ràn kódà parọ́ mọ́ èyàn níwájú àtẹ́bá ní mọ́yìn lókù ẹni tí yóò fẹ́ràn èyàn níbi iṣẹ́ tàbí jọ ń ṣe níṣẹ́ òjò ń ṣe ayé wọ́n parọ́ mọ́ níwájú èyàn sọ pé tí mo bá ní mọ́nì kó sì bẹ̀rẹ̀ ọlọ́run kò ní wádìí lọ tí wọ́n pa ọmọ bí ó ti ó ti bá lọ́rọ̀ tẹ̀ náà nìyẹn tó yẹn tó ní mọ́nì tó sì gbẹ́sìn yẹn ló mọ̀ ń wo ayé àwọn pé ìyá rẹ̀ lẹ́sí iná àmọ́nú ìjà àkùnfàṣe fún bìnrin báyé fàtàfà ìyá ó ní ó wò yíhun èyí tó wọ̀n nímọ̀ tó sì nímọ̀ kò ní wò ó nìyẹn ó ti tẹ̀ náà kàn ẹ́ gẹ́gẹ́ bí wọ́n sọ ń kọ́ irọ́ lẹ́ni tọ̀hún sì pamà àbí kò yé ká tó wá sọ pé ìlú tó ló sọ pé fátíwá àwọn àfà bàbá fàwùsáà bàbá sheikh ali sheikh mufti tèmi bàbá kájẹ sọ fún àwọn mẹ́ríkà ní báwọn èèyàn rí wọn láwọn tí kò yìí wọ́n rí wọn ní ìrí pé tí wọ́n lè tí wọ́n lè tí wọ́n tí wọ́n lè ọ̀pọ̀lọpọ̀ bàbá Suhaimi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwọn ilé ni lẹ́nu wọn ti kò lórí wípé béèyàn bá ti ń bá ìwárùn sí ara wọn ni mo ti sàlàyé ọ̀rọ̀ ìbáṣẹ́ láà ń sọ yìí o kèdè béèyàn bá wọn sí níbáṣẹ́ kú mo fẹ́ máa ń kọ̀rẹ́kì Sheikh Rabi' Ahmed Khali rahimahu Allah ta'ala kọ́nà sì bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti wà ní ti fáìfù wọn báyìí fún ọ̀nà fírí àbáyẹ ní ó lóyí ọdún tàbí fi bá ìkọwà nù rìn láyé ní àníyàn wípé mo fẹ́ mọ́ sàtúnṣe bí tí wọ́n ọkù sí àgbàtà ń padà rí pé mọ́nájú wọn nìyẹn àmdóbára Abdurrahman Qatar ìjọ tí bàwọn ní kààlì ń báwọn ìkọwà nù rìn táwọn ń sọ pé ilé ìgbò lẹ́sìn mọ́ tako lórí tí wọ́n láwọn sàtúnṣe bí tí wọ́n kù sí yìí abdulrahman al-khalif níjọ́ náà òun lẹ bàbá mọ́díkà ní ó lè máa wọn fọwọ́n tó ṣe lè mọ́ bá wọn rìn òṣèlú kí ní ẹ̀sí àtúnṣe tó lè mọ́ sí ní mọ́ṣálá ìṣẹ́ tó ń bá wọn rìn káàkiri owó ti dára wọn wọ́n ti fa ọlọ lọ́jọ́ bàbá ní àwọn wá kọ̀ǹkúrúdì wípé ó dàbá àwọn ilé ìdúró sí mọ́ṣẹ́ ti wọn nìyẹn ní tí mo wá rí tó kù díẹ̀ káàtó lára ń jí sọ́fin ń sọ fáwọn èèyàn ìjọ sí ń ọ̀sán àti bọ̀tánrí ní ọjọ́ ìmọ̀ ìbẹ̀lẹ̀ ìlú dò níta ń sọ yìí kò lè sọ̀rọ̀ mẹ́ta lọ́sí kútùbù jùlọ mẹ́ta lọ́sí kútùbù rúdúrù tí ń ṣe ń gbà amẹ́ríkà nígbà náà olù amẹ́ríkà ni wá gbé jáde fún orí ìjọ ẹ̀dà sí òun ṣe fún nígbà yẹn èmi ní àní òun fẹ́ tó wọ́n ṣe ní owó sì gbọ́ mi yé ìwọ́lẹ̀ ní mọ́ wọn àwọn وسيد القطب أخطأ أخطأ أخطأ أخطأ لكنه محروم كان اجتهد اجتهد في أي شيء في ضلالات ṣe ìṣẹ́dù máa wà ní káwọn bú àwọn sọ̀hábà ní kẹ́ẹ̀kan wá ní mo ṣe ìṣẹ́dù tí tí mo wá rí gbà bá kí yóò gbádùn wá sí ìṣẹ́dù tí mo wá rí kó mórù gan wà láàrẹ ti pọ̀ jù rẹ̀sì mo wá sí ìṣẹ́dù tí mo wá rí kó fún mọ́nù gan bí Jonathan lò náà rí tó ní mọ́ fákùnnù àwọn kàwárí fi pá sínú ilé náà fi dú sí ilé náà pé alì tí ẹ̀wọ́n ti bẹ jù wáṣá ní ṣe ìṣẹ́àdù kan máa ń gbé mùsùlùmí ń débi irú àwọn kan wọ̀nyí nínú ẹ̀sìn ìṣẹ́àdù wá gbẹ̀yàn tí tó wá ní Musa ó wà tribalistic ní Musa alayhi salam pé ó wà sentimental sáà nábi ọlọ́ sí ìṣẹ́àdù máa ń gbẹ̀yàn lérẹ́ umurun ajmati alayha al-umma kí ẹ̀kan wá dé min khalfihim wa yakhluq hadha wàlẹ̀ àná gbogbo gbà nísì máa sọ èsì yóò mọ̀ sọ gbogbo ẹni bá ti ń bẹ́ ẹlẹ́gbẹ́ ṣe tí sì ń dìfẹ́ fi wọn ẹ mọ́ gbà wọn lọ́dọ̀ rẹ̀ ẹ mọ́ gbà wọn lọ́dọ̀ rẹ̀ bá gbà wọn lọ́dọ̀ rẹ̀ kù fáírọ́ọ̀sì ó sì kéré lọ ọmọ kí ó sì dúró síwájú àfà kó mọ náà kọ́ṣà àfà lásìkò tàwà ilé ni kò dàbí ti gbà kápẹ́ àwọn àfà àwọn ọmọ kéwú àwọn náà kọ́ṣà àwọn àfà sọ̀rọ̀ tàyè ní òkà àbá ti sọ ẹ̀gbà ni túnmùtò ẹgbẹ́ ma múnà kọ́ṣà wá pé mo ti stars wọ́n sì ní àwọn kan báyìí bẹ̀rẹ̀ lọ́wọ́ ohun tó bùjọ ẹ̀rọ tó ń tó sọ ní pé ó ti di ó ti di tẹ̀kúrí ni tí àwọn gbogbo sẹ́ni tí wọ́n béèrè gbogbo tẹ̀kúrí tára rẹ̀ ò ní rọ̀ ní àmọ́ kí ó bàdá kẹ́ àtàṣe Fauzan hamdulillah ta'ala tí wọ́n lèyàn lè gbàmọ̀ lọ́wọ́ irú wọn nímọ̀ tó bá ní ṣe pẹ̀lú lọ́gà tó bá ní ṣe pẹ̀lú ṣeríà wọn kẹ́ mọ́ gbàmọ̀ àkídà lọ́wọ́ wọn ó ka fátọ́ àyẹ̀ tó ti pẹ̀ wà ní gbogbo wọn bẹ́ẹ̀ tó wáyé pé àwọn náà ló kù sáwùjọ mọ́ gbàmọ̀ àkídà lọ́wọ́ wọn inú mọ̀ lókà tó ń gbà lọ́dọ̀ òun ní ó ti mọ̀ ọkọ́ ọ̀yàn ní àkídà torí pé àwọn fẹ́ pass àkídà yẹn kìí sí lọ́fẹ́ pass ìmọ̀ yẹn kàn mọ̀ yẹn wọ́n kàn fi kájú education ní Saudi Arabia tó yẹ dọ́tọ̀ ni wọ́n kẹ́dìbẹ̀ ní wọ́n láwọn kọ́ yín wọ́n sì mọ̀ bí àfikà ìkọ́ àrùn nílé tàbí olú kùránì mọ̀ náà kò tọ́nù kọ táwọn fẹ́ mọ̀ ló tíra ìfún olú kùránì ní ẹ lọ́wọ́ àbí ńdàgbàrà ló mọ́ nìyẹn wọn ò nìkan ní dákọ ẹni ibi tó sọ̀rọ̀ yẹn wọ́n kàn mọ̀gọ́rọ̀ rẹ̀ wá ní ọ̀rọ̀ yẹn ó sì ṣe lè làákàyè sọ̀yẹ́ wọn á wá nìyẹn kiri láti fẹ́ràn rẹ̀ tó bá ti sọ̀rọ̀ tó bá dá láyé àdámọ́nipẹ́ mọ̀ fẹ́ràn rẹ̀ ẹ̀sìn mọ̀ gbogbo yá lọ́pọ̀lọpọ̀ tó sọ láyé èyí ilẹ̀ lè rí gbogbo àbúrúsí gbámú gbogbo tó kù ó wó kílẹ̀ rí níbi ọ̀rọ̀ ẹ̀sìn ní àsọpọ̀rọ̀ ayé o kílẹ̀ rí pé a fi èèyàn kan jẹ́ lè dání aláwò tí a mọ́ ń gbé èèyàn ni tó tẹ́yìn sí níbi láti rí àwọn hadith dáná ní ọ̀sán láàmú sọ pé lòdì alìkìyàmà ọlá tí ń pè ń gan níwájú ọlọ́ yóò jọ láti mọ́mù gan lọ pẹ̀lú kó fi júwèé rẹ̀ pé ọrùn rẹ̀ ó gùn jọ rẹ̀ mọ́mù lọ ìtẹ̀ṣìfíhù ni torí ipò tí ẹni tí bá ń pè ń Islam wà lójú yóò dùpọ̀ ẹni tí ń kìrì báwọn yẹn tálẹ́ tó jẹ lè dáàrin mọ́ṣálásí kan nílẹ̀ Yorùbá tí wọ́n gbé láwàní rẹ̀ bóla ti láyẹ̀ láwọn gbé láwàní rẹ̀ táwà tọ̀ títí abẹ́ bóla fẹ́ fi sí ẹ̀sìn àtàwákúfù tawqifiyya mẹ́rin rẹ̀ wá ó lè jẹ́rìí kitab ó lè sunna ó lè jẹ́rìí jima' ó lè jẹ́ qiyas mẹ́rin rẹ̀ wá tàbátí ó dábàdé lọ mọ́ ẹni tí ò bá kàn gbà kò gbà ẹni kò nílẹ̀ tó bá gbà wọlé nígbà pé ó ṣe tó kù jẹ́ káàtó ẹ tó ń sí rẹ tí ò gbà wọlé kò ní ìrì tó ṣe tí ò nínú pé àwọn tó ní ẹ̀rí ṣùgbọ́n ẹ̀rí pápájọ́ bí wọ́n ṣe ń ṣe lé ní tó ẹgbẹ́ bá lẹ́sìn ẹ̀jẹ̀ lè mọ́ mú ìlú kan tí ò bá dì ṣe ẹyẹ láyé ẹgbà

tí ó pẹ̀lú ń bá wọn gẹ́ ń bẹ̀ sọ́wọ́n ṣe ń gbà tó ti lọ nù àwọn èèyàn wá di wípé wọ́n bí òfáfá pẹ̀lú ẹ̀dá fún sí àdìmọ́sáyé rẹ̀ ló sàmù wà náà kò sẹ́rì fún kí láwọn èèyàn sọ ẹsẹ̀ ń lọ èyí tẹ́ lọ tí wọ́n ń gbé fọ́tò rẹ̀ sórí Facebook akálàṣe ayé òyìn di wàhálà lẹ̀ wàzírì ilẹ̀ Yorùbá wọn ò jẹ jíjẹ́ wàzírì ní lára oyè tí wọ́n jẹ́ náà sùlámù ilẹ̀ Yorùbá ìbónà ti rélé yìí tó lọ́mọ́sẹ̀lú ni wọ́n wọ́n lẹ́nu wípé wọ́n máa ń sọ wọn pé kí wọ́n sàgbé jẹ́ mọ́wọ́ kí wọ́n dúó jẹ́ sáyé àwọn ibi táwọn èèyàn rò kí wọ́n wà kí wọ́n dúó sí ẹ̀wọ̀n ní dúó ìgbà tó máa ń fa wàhálà yìí ní ìsìn sí wọn ní kẹ́rẹ̀ náà jí àwọn nílá ó dàbí kí mi náà káwọn mo ṣe wà nílùú wà ni wọ́n fẹ́ sáyé ilé oyè balógun kan nílùú àwọn kò wá kí mi náà wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wàhálà pàdà wá dípé bóyá ọba àlú ló fẹ́ ní ẹyẹ balógun ìmọ̀ mú ìgbọ́ ṣàdífì ní kàn àbáyàkà ní kàn lọ́wọ́ tó jẹ́ sáwọn èèyàn bọ́lá subhanahu wa ta'ala kó tó ń gbówá ṣe rò kọ́lọ̀wọ́ kó ní ṣubuhat tí ń bẹ lásìkò yìí kọ́lọ̀kùn gbówá dó yá jẹ́ mùsùlùmí gidi pàdé ọlọ́run la ilaha illallah na'am Nínú àwọn kútù tí wọ́n sọ̀rọ̀ nípa